ọ̀gbọ́n ìmọ̀ra ìpáyà tó ń kópa àwọn ọdún wákàlẹ̀ kò yíná lè fún ọ yìí ọ̀kọ́rọ̀ فانقلبوا بنعمة من الله وقال قالوا الله وقال لما لم سوء على الله سبحانه وتنفعه رضوان الله ولا تعيه الله سبحانه وتعالى والله ذو فن عظيم ولا ولد لن الله وقال تعالى وتوكل على الحي الذي لا يموت حدثنا حدثني انا وبالا كل الله قال تعالى وعلى الله فليتوكل المؤمنون أن يعلم وباء يوم المؤمنين قال تعالى فإذا أذنت فتوكل على الله تنزلك على الله أن والآيات من عمر التوكل توكل كثيرة معلومة وآيات لهم تعطيه ذكر الله بأصبع في القرآن قال تعالى ومن يتوكل الله فهو حسبه هذا لا ظلمته نكتو نوضع على وجهه وقال تعالى إنما المؤمنون الذين إذا ذكر الله الذين لهم من يرجع ونينا وجدوا مقبول أرونا وجدت قلوبهم المريض وإذا تليت عليهم آياته حكى معايا لكم حكم إيمانا حكم ايمان وعلى ربهم يتوكلون ولو ضعوني لكم والآيات في كل الأسواق والتحذير مع المعروفة أما آيات سنة ولا جد فون ولو ضع أطلع وأما العاديث أما عاديث فالأول عن ابن عباس رضي الله عنهما وعن عبد الله بن عباس أنت يزن به ذلك قال قال رسول الله صلى الله عليه وسلم رسول الله أوردت أوردت علي الأمم وفي أمال أمم رجالا وقال أمة وكتبان من يلوه بعد أمم وفي أمم رجالا ورأيت النبي ورأيت النبي ماء رعف ونبي لي خوزاك ولد متى في متى رابع حتى الرعف من الأربعة قلت متى روح تقوم متى رابع ولد متى ولد مدري ولد مدري ولد رعف رعف والنبي وما رجل ولا نبي لي حتى أن كسكري رفع يد هو أنت يرى بعد أن كسكري بعد أن كسكري بعد أن كسكري wọ̀rọ̀ yìí láàrin wọn nàbí yìí pé iye méjì ló lágbà pẹ̀lú ẹ̀ ànàbí yìí ló sọ máa wọ àgbẹ̀ wọn nàbí kẹfẹ́ kó òun kẹfẹ́ wà sẹ́fẹ̀ sí ẹ̀ gbogbo ojú lẹ́gbọ̀n yẹn kàn pàṣẹ. lẹ́tà máa wọ àhà ìrúfin àlẹ́ bí i àtọwà àdìmọ̀ àbùmọ́ aláwọ̀ ìdí fọ́kẹ́ wọ́n pọ̀ ó ní ìgbọ̀nàdù ànáwó màdùmáyé bá àlùkùnmá mi nù àwọn àlùkùnmá mi nù àkéèrè ni wọ́n ní gbogbo yà á dà mú ìtawọ̀ kàwọn mi nù أنا موزات يا رجل أنا موزات عني يا رجل ولكن انظر إلى الأفق بلو أو صلو موضع فنظرت فإلى سواد العظيم وقالت آه إذ رب حياله في الصلاة الأولى وفي تقيل لي أرمائك في كل أفق آخر هو مدك الناس فإذا سواد العظيم عظيم وكيل لي هذه أمتك وعلى الأمة على الأمة هو محمد وما هم سبعون ألف أو سبعون تعلمون يدخلون الجنة بدون حساب ولا عذاب أمام ذكر الجنة والجنة شوف يوم القيامة لا يوم الجنة ونجي يعني تقول الجماعة ونجي في الجنة والجنة ثم نهدها نهدها هو الجنة عما نهى عن ناس دخل المنزل منزل وهو من الأول وقال الناس في هؤلاء الذين يدخلون الجنة بغير حساب ولا عذاب وأنا ذلك في صحيح أو أولي وجنة يدخلوا لا يستطيعون التأبيد على كريم كما في صلاة من كانوا صاموا ليلة من كانوا صاموا ليلة من كانوا وجنة فقال بعضهم أما فقالوا هكذا لعل الذين صدقوا رسول الله láwọn ìtàlẹ̀ ìtàlẹ̀ táwọn tó ń kọ́kọ́ ìtàlẹ̀ ìtàlẹ̀ mi ذكر عشياء وقال بعضهم يتعلم الذين ولدوا في الإسلام أن يشركوا بالله الحيوان هو بدين الإسلام هو صبروا في الله يعني وكان عشياء عقل ما هو يوم قدام تتبين الإسلام تتبين الحال وإعلام مولد في صليتها يعني. وخرج عليه الرسول صلى الله عليه وسلم من صلينا من بجاي فيهم وكيل ما الذي تقودون فيه إلا أن كل إنسان مراينا كل إنسان مراينا وأخبروه وقفلوا شيء Ààrẹ pẹ̀lú pípọ̀ àwọn tí wọ́n nàdìín àwọn tí wọ́n là fẹ̀yẹ̀rẹ̀ àtàrà ìjáàbì ní àmú àjúra wa lójú jìnnẹ́sì lè yẹ̀wò Adam yóò zuhudu min killa lẹ́yìn náà àgbúrò kọ̀yí táwọn tó kéré أي أن لا نذهب بكلا كما قال إنسان جوكري قد تكون كلا خيرا من كثرة ويكفي كثيرين كل ردو قولوا قولوا جابوا أنه وتوى الله ونوبة السادسة عشرة لما 16 ورخصة في رقية من العين وحما وفي رخصة وفي رقية níbi àjẹ́ àti ìgbóná ma kúrò mi kọ́lé na rúkẹ́ tó kúrò mi ní ayin wọ́n àwọn kan ma kò sí rúkẹ́ ilá bí n tafi àfihàn àti ìgbóná السابعة عشرة نمبر 17 أمكو علم الأسرف ìjìnlẹ̀ ìmọ̀ salaf ọmọkùnrin ìdùnnú wọn gbà orí ọmọkùnrin علم السلف بقوله قد أحسن من انتهى ما إلى ما سمع أنت بقى صروا لبوسك بوسك بونا لسي صروا ليس بدي ما فيكم يقول ليه قد أحسن من انتهى إلى ما سمع لكن هذا آكذا وهكذا باي باي فالعلم أن الحديث الأول لا يخلف الثاني اللي ذلك حديث لا يقول تفقه تفقه لكن بقول إيش يقول بالله رقية إلا من عين وحمى ولا يحلف الثاني لأن الثاني عندما هو في استقاع حديث على طريقة قلت ولا كده sọ pé kò sí lókè àfihàn bí ojúkójú àbí ń ta gbóná àpapọ̀ ẹlẹ́ẹ̀kejì tó رقية الموسفية الأول في رقية لها قوم برقية والثاني إذا أتاحوا أن يلقيه ولم يمنعه دي بقى بقى يكون في رقية فينا تبقى قفوا فإنه لا ينافي قول لا يستغرقون إليه وحادا نقول كي ويبيري فوق رقية فوق لأن هناك ثلاثة مراتب بما أري أو مرتبة categories mẹ́ta ń bẹ̀ o àdúgbò tó ń bọ̀lá òwúra aláàkọ́ àyẹ̀kọ́ lóbó àyẹ̀rẹ̀ kiri kí ni àgbẹ̀ aláàkọ́ ẹgbẹ́ wọn ti ṣe rúkìá fún mi àdúgbò yà wá ṣe rúkìá fún mi wàhálà àbúfáàtà òkàmẹ́rẹ̀ ilé alámàrí rẹ̀ ìmọ̀ ìbúdọ̀ fúlàní ẹlẹ́ẹ̀kejì ńlá yẹ́mìnà omi nìyẹ̀rẹ̀ kiri wàhálà lámì ìfọ́tò òkàmẹ́rẹ̀ lẹ́nu ìbèrè gbogbo ṣe rúkìá fún ẹnìkan lọ́pọ̀ wọn bá afá ìjánu ọwọ́ ṣe rúkìá fún ilé ìkòsí burú ń bẹ̀ ọ̀bẹ̀kọ̀ fún ilé ìkòsí burú ń bẹ̀. ẹlẹ́kìta ìdíje sálíta àyẹ̀m náà àmọ́ yẹ̀rẹ̀kẹ́ yìí ọkọ̀ fún wọn gbogbo ṣe rúkìá fún òye wà á bá kìlá fi súnà ìgbà tí ilé ìkòsí súnà ọkọ̀ فإن النبي صلى الله عليه وسلم لم يمنع عائشة عن يرقي فإن الإسلام كفا عائشة ما تبس يرقي فهم ذلك الصحابة لم يمنعوا أحدا عن يرقي جاء لهم الصحابة رضوان عليها أجمعين هو قفا يرقي فهم أنا هذا لا يؤثر في توكل rílíọ̀n ìfẹ́ bá ìgbọ́kànlé ọlọ́run bá wọn ó di wa ṣùgbọ́n tí wọ́n bẹ́ẹ̀ ń kàlàkà fún wa láyé tó ẹgbẹ́ olóbìnrin fúrúkìá eléyìí ọ̀rọ̀ rẹ̀ lẹ́bí ẹ̀ ó di wa aláìkẹ́ ẹni tó béèrè fún àmọ́ wọ́n fi fún kọ̀kọ̀ fún wa eléyìí ó wà káàmì ní tàbí nù aláìkẹ́ ah rárá o mi ò ní ẹsẹ̀ rí kúrò àwọn ọ̀sẹ̀ rí kúrò fún mi ọ̀sẹ̀ rí kúrò fún mi o eléyìí ọ̀tà kò fún nà jẹ àwọn ìlú àwọn òye kò lò ní ìmánì kò lò ní tàwa kò eléyìí gan ọ̀tà kò fún nà ó di yé wa wallahu ta'ala alam naam kí náà wí lọ ẹni tó ẹrú kí àtẹ̀lé nǹkan tó ẹbí ní ẹni tó ṣe tó ẹbí wíwọ́ fẹ́ òun ní láì. bóun ní ẹ̀sìn ọ̀gá jẹ láyàr kóòl wọ́n yé déèrè fún wọn ṣerú kí àfáwọ̀ wọ́n yé tọrọ ẹ̀sìn sọ̀rọ̀ kóòl ní istikfar عشرة ما رأيكم دلوقتي Hmm. ọlọ́run lọ pé ìgbọ́nà ọmọ wíyẹn gbàgbé ọmọ akọ àyẹ́ ló bá aná ìfẹ́ wà á dà kàdísáàtà òkàmáàlì òkútó òkúté kímánì rẹ̀ òkútó fàtà òkàmáàlì kápẹ́ wọn ní bí ọ́rẹ́pìtì ó ní bí eighty percent ni ẹni tí ó béèrè fún wọ́n ṣe fún kí èsì kọ̀ fún wa ilé ìlú ọ́rẹ́pìtì ààlẹ́ yìí òfin sùfẹ́ tẹ́lẹ̀ bùkátà ń gba nìkan tí ìlú òde tí nǹkan máa ń dà láàmú tó lọ́jọ́ fi ń dà láàmú tí ó sì ń yọ ẹ̀ rántí bí àmọ́fà àgbàdì rántí bí àmì fún àwọn ìṣòro. sábúrú mẹ́ bí wọ́n máa ṣe májúmọ́ máa kí àsìkò sí ìfún kúlú aláwọ̀ sí àti náà ìtumọ̀ mọ̀ náà nù ó di ẹyin ó ń gbé yóò road ní ọ̀fun káàró nígbà yìí àtúrọ̀ ní gbà yẹn ọmọ fẹ́ náà di lálẹ́ nìkan tí kí kí kí kí kí kí nígbà mo gbogbo mo kúkú mo lóun báyìí mo kàn gbogbo fúlà mi wọlé báyìí wọn náà fà ẹwọ ọmọ yìí nǹkan sí kan gbogbo yẹ mo báyìí má kí á tó kọ̀ sí o kúlù ọ̀la ọ̀fọ́lọ́ kàtí náà kúrò àmọ́ ẹ̀ ti balẹ̀ nìyí. ẹ̀jú ẹ̀ ń lé wọn àfa ni wọ́n máa pèmí àfa ilé ìtìlẹ̀ àwọn ayélujára mẹ́ẹ̀ bẹ̀ mo gbé bẹ̀ mo gbé àwòsí. àwọn ìdílé yín bó ṣe ọlọ́wọ́ fún yín sọ̀rọ̀ ìbá wọn lọ́wọ́ gbà àmọ́ má béèrè owó lọ́dà jù àwọn bá sì béèrè náà kò sábúrú ń bẹ̀ ó di olè ta sẹ́mbọ̀dù síwájú ní ìwà ń bẹ̀ ìbẹ̀rẹ̀ sídò ní rúkìá lẹ́yìn ọba mu lẹ́yìn ọba mu wọ́n ní púpọ̀ àjẹ́ ní sí ẹni ẹgbẹ́ tí ń lọ bí ẹ bọ́ọ̀lù nǹkan tí sheikh islam wí yẹn ní ma muhammadu na ambal ó yẹ kí máa ń yọ àlùjànnú máa ń sẹ́yìn àlùjànnú máa ń yọ àlùjànnú ó má fọlẹ́ kì ó sì má ba ẹ̀ǹdé nínú discussion báyìí tí mo gaba ọmọ ìgbà jáde kúrò ara rẹ̀ jáde mi àwọn ẹgbẹ́ àwọn bá a discussion pé ẹ̀ ń gbòòrò tí wá ó kọ̀ mí jára ní bàbá ìdìbò àlẹ́ ọjà Ìlọrin ẹ̀yìn àà ẹ̀yìn bàbá ó bí yé náà jáde náà wíwọ̀ ìsìlámì náà aṣẹ́ra bí ọdún 18 nàbí dáàlù sálàf àmàdì ìbòdì sálàf aláhà fọ́rọ̀ ìsìlámì náà aṣẹ́ra bóòdì sálàf àmàdì ilẹ̀ ìsìlámì máa lè sẹ́yìn àwọn sálàf ìdíkẹ́ nìyẹn tí ó sì láàrin bóòdì sálàf àmàdì ilẹ̀ ìsìlámì máa lè sẹ́yìn bóòdì sálàf kó máa nìyẹn pẹ̀lú tí ó sì ọ̀nkù ni alájà buhab wahik rìsọ́ọ̀tì wọn láti ẹ̀ kò sì jáde àwọn ọmọ kan rìsọ́ọ̀tì wọn láti ẹ̀ jáde wọ́n á sọ fún alájà buhab wọ́n á tẹ̀sí ìyàwó kan fún wọn ìjọ kẹta ní rìsọ́ọ̀tì jáde ni mo á pè pé alájà ẹ̀ sọ̀rọ̀ ní aláwọ̀ mi ní ti kẹta o kí àti ìgbà wọn sọ̀rọ̀ ó kà bá sí àsìkò ni ó yà ní tí ìpè kúrè mọ́ wọn kágbà wà ní àárọ̀ náà àlẹ́tẹ̀ẹ́lẹ́ ń bẹ́ ọmọba ó di wa wọ́n gbá ní ìdí máa sọ kankan rí kódà ìdí fóònù ìdí fóònù wọn wọ́n kà ìjọ bí tọ́ọ̀sì lẹ́bàá wọn sọ̀rọ̀ ìjọ mọ́lì tó tẹ̀lé báyìí lọ́ọ̀lì lẹ́kì jáde ni àwọn ọgbà ìmọ̀ lẹ́tẹ̀lẹ̀ ó ní ara ọ̀ bíbélì sẹ́lẹ̀f àwọn sẹ́lẹ̀f gbé sẹ́kẹ̀ ìyàmọ́ lórí táwọn bá ṣe ó di àwọn àríṣẹ́ àwọn ọmọ ọgbẹ́ àwọn làwọn bẹ̀ ọlọ́run kó sáà lọ́wọ́ كانوا يقولوا السلف أن نجي إن الإنسان بما ليس منه يقال من قول أما إني لم أكن في الصلاة ولكن لقيت ọ̀rọ̀ sàábẹ̀ níbi sẹ̀sẹ̀lẹ̀ tí ó ní kí ẹ̀ka lórí ìyàwó làdáàmù tó ní ẹni ò kírun lọ ń gbà yẹn mẹ́rin fún mò ń kírun tó àsìkò tó yẹn máa kírun ni akéèké lọ́ka mi kí n fi rí oorun sùn kí n lè kí mo yàn náà kílà hanyar ma gba a sinayen gama an tobi mun jira guta gubata bo ni na fi fi so na fi gbani rara o a ti kilo hun le ma o bi yin kalo maza fa oni lakin ni lam akun fi sala lakin ni lakin ni logitu لأنه إذا كان رأى الكوكب الذي انفدى تباري إذا تدعي لازم أن يكون مقدار ابن فتح القسطنطينية أو أول أن تتعبي وليقدار إما أن يصلي وذلك على الحديث في سنته هو إن كلون وإما أن يكون له الشغل آخر أبدون كمين تبدي له وإما أن يكون لديه مانع من النوع لكن كل كانوا يدي له في جكوكيرو يقولون نسو لكن يقولون نسو أسرون التاسع عشر نمرة 19 قولوا أنت منهم gbọ́dọ̀ tí kò tó sọ fún òkúta pé ìwọ́ wà nù wọn alamu min alamin nubu wa ní ibi kan nú àwọn àmì jẹ́nẹ́bí ọlọ́ọ̀bà tó ẹni ẹ kàn sọ pé ẹni tó dé máa jẹ́nà àfẹ́nẹ́bí ọlọ́ọ̀bà ó di àwọn èèyàn ọmọ yìí ni wọ́n sọ pé ẹlẹ́pọ̀jọ́ máa lẹ́bí ọlọ́ọ̀bà nílé ìhùn kẹ́lẹ́kẹ́sẹ́ ni wọ́n sọ pé a máa jẹ́nà ni ó di ẹni tó lè sọ bẹ́ẹ̀ náà lọ́jọ́ لين جوا كان النبي صلى الله عليه وسلم النبي صلى الله عليه وسلم كيف ذلك بذل لأن أكاسى ابن محسن رضي الله عنه بقى محروسا من القصر حتى مات على الإسلام تبالي سنة أكاسى الله أكبر أول ولي كريم جود في الإسلام ورسكي يفكو يعني اللي في لما الجنة قواعد في العادي كتنكا أودي أكسنو kuma kusa in gagin gani ga bulu biyo ma janna o biyewa wani cikin alwa janna ne فيكون في هذا العلم إليه علم إليه يعني دليلا من دلائل النبوة الرسول صلى الله عليه وسلم أرينا ويريبي النبي ونوبة النبي لوني وهذا إذا قلنا إن الجملة الخبرية ليست جملة داعية كتاب بو يقول بو نجيب بيه نتاكد بسم الله فإذا قلنا إن جملة الداعية فقد تقول أيضا طيب بدنيا مكرين من في علم من أعلام النبوة في جكا النومي النبي ولوبا هو أن الله استجاب دعوة الرسول صلى الله عليه وسلم ذلك أن ولوبا جك أدعى النبي صلى الله عليه وسلم وديوا لكن استجاب دعوة ليس من خصائص الأنبياء hali pé yẹ̀rẹ̀ gbàgbé èèyàn dáwà èèyàn tí ẹjẹ́ pẹ̀lẹ̀ ìsinú kí àwọn ànábì ọlọ́nìkan yìí ètò jáàbù dáwọ̀ tó mẹ́rin títí nàbí ẹni tí ìsánábì ọlọ́ba lè sàdá ọkọlọ́dẹ gbà wọlé bí ìgbà wà lọ́ba ọ̀yìn náà ìdí ńlá yóò fi àǹtẹ̀kọ́nà alamu min alamu nìbú wa àwọn ń bẹ̀yẹn kò ní yẹ kí àmì ànábì ọlọ́ba ni ilà àìsù muhadda ìjọba bí wọ́n ti ọ̀rọ̀ yìí ó wà special during church ceremony نمبر العشرون نمبر 20 فضيلة أكاشا الله نفسنا أكاشا رضي الله عنه يقول بكونه ممن يدخل الجنة بغير حساب ولا عذاب انه هو الجنة لا يجيك ما تشيروشها بيجع يا كذا هل نشأل له بذلك قال ما جري بيك باني وقدم نعم باني لأن الرسول صلى الله عليه وسلم شهد له بها وكذب يا أنا من àwọn òsì ní dáwọ́tì ọ̀rọ̀ àlébìsílẹ̀ àlébìsílẹ̀ ọyẹ ọ̀rọ̀ rẹ̀ bó ṣe rí nìyẹn asfáàdìkù masdókù lódodo tó kọ̀ ọ̀rọ̀ masdókù lẹ́lẹ́ láyẹ́gbẹ́ bọ́lá yókùsà àgbẹ̀rọ̀ pọ̀rọ̀ rírọ́ gbogbo etí kúrọ́ ó di wa lọ́bàá ọlọ́ba nígbà tó sámù nàtàrà ọlọ́ba àlàáàdìyà wa ìṣirónì kàdílẹ̀ 21 احتمال معارض هناني شكلهم فيه باري المعارض مندوحة عن الكذب وقال له عوام تاني هريتك أبجن في إيراه وذلك إيه صلى الله ورسول السلام صلى الله بها مكاشا يعني بيقول لك وكان بعده لأن هذا في أكائك ليس من هو المانع الحقيقي لولا كفين فراك وقوانوه وديوا النبي صلى الله عليه وسلم له معارف وقبره يعني كلفون أنا شيء ما بينوني ها إنه يا 70000 كده بعد واجومي قلت 69000 نيرا نيجينا أبي أكون أما الرجال يقول فلان مقدو سنوه كده يعني الواس ما يقول كده لأن ذهب الحقيقة ليس من مانع بحقيقي بل مانع ما أثرنا إليه في شره هنا ننتهى أن تقسم شره إما أن يكون هذا الرجل منافقا علاقه هي منافق ولم يرد النبي صلى الله عليه وسلم أن يجعله مع الذين يدخلون الجنة بشري حساب ولا عذاب هل الذي منافق سنة وتقوم الجنة لا تكون تسلوشة الرجيع وإما خوفا من انفتاء الباب هذا اللي بيقول عليه بس لا فلان هذا لا هو انه علمين اللي بيبيع اصلا قوي انا في يكوزي شاي فسأل هذه مرتبة ما ليس من أهلها كيف أنتيو ما بيفكوي إذا دوان ولاين الثانية وإشرين مثل شو تاري حسن خلقه صلى الله أخلقه صلى الله عليه وسلم ودادا النبي صلى الله عليه وسلم ذلك أن أردها على الرجل بسبب الباب على وجه ليس فيه غضاب على أحد ولا كراه. الإسلام كارما فرقه ما يسون غضب بينه بين أتلكم كان يمكن بما بيركم هذا كني أسيجكم كلا أسيجكم يوجد ولا فلمي والله تعالى عالم في báàbù باب kàmí tó wọ́n jíjí wájú له. باب تعبد باب وخوف من الشرك باب تلقي طيارة ما تسيبك والولوبة بلوم مسي ولا سيب ولوبة قرآن ولوبة ولا قرآن الكريم ولا لا إله إلا الله السلام عليكم ورحمة الله وبركاته يرون ذلك لقوله صلى الله عليه وسلم بها ìgbà àṣà àti àlejò ti pé kálà ìgbà wájú rẹ̀ lẹ́nà àádá ti àká ìkà lẹ́sẹ̀ ló wà máa ní òrà àkéèkì bí wọ́n kò sí ìṣòro fún àpò ìgbà àánú wọn. ó ní wa àti Islam lo màárí gbọ́rọ̀ rẹ̀ kalẹ̀ fún nígbà tó ìgbà fún mi inú ya seventy thousand ẹ̀sìn bá gbà mi ó ní kó ẹ̀sìn ti bẹ́ẹ̀ tàwọn náírà nìjìnà àbí ẹ̀kọ́ nìjìnà àbẹ́rẹ́ mi kọ́ ọ̀dọ́ أن يعيوا أقوم لأن الجهل الحقيقة ليس من مانع الحقيقة بل مانع ما عشرنا إليه في الشرع ولا نزام من شره إما أن يكون هذا الرجل منافقا ويقول أقرأكم يا منافقين أولي ولم يرد النبي صلى الله عليه وسلم أن يجعله مع الذين يدخلون الجنة بكل حساب ولا عذاب هذا الذي منافق فينا هو لا يجب أن يكون وإما خوفا من انفتاء الباب يعني يعني هو اللي بيقول آه، آه، آه، عليه بس بس هيك يا ابن الله هو انا اللي بده يبيع اصلا قول لي عرف يا كوبي تحت عين مثل هذه المرتبة ما ليس من آلية كيف عنديه ما بيحطه عند دول ولاين الثانية والعشرين ما بيحطه تعليم حسن خلقه صلى الله وخلقه صلى الله عليه وسلم الوعدادان النبي صلى الله عليه وسلم وذلك أن ردها على الرجل الحج الزار على وجه ليس فيه مراد على أحد ولا كراهة الإسلام أفتى ويما فرقه لا يسون تضبيو بني حين أسل يكون قوي مقاول بما بني لا يكون أسل يكون كل جلال àdídọ́kọ̀ yóò wà lábẹ́ lónìí kọlọ́ òkúra àlẹ́ ìparí bá àbúgbà kan ní fún òṣìṣẹ́ wàgbà باب الأمر وذن الباب وقوته من الشرك باب كيف يطيع ما يسيب الولوبة كلهم مس ولا يسيب الولوبة عن الولوبة ولا قرآن الكريم ولا لا إله إلا الله السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام بالله pé nínú oṣù yìí ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ láwọn ti mọ̀lúdì mọ̀lúdì. lára pàtàkì wọn wá ní àwọn inú ìwà lẹ́yìn ọmọ tó lásìrò àti pé àlejò adéjì ni àlejò inú olórí àwọn adéjì àtàmàtí láti ń pé ẹgbẹ́ ti lẹ́jọ́ olójú wọn lọ bí àwọn àpá àti èsì fún ọmọ pa mọ̀lúdì ìrọ̀lọ́dún wa tí wọ́n fẹnu àtẹ́lu mòlídì ojú hmm. ara pé kò sí àwọn arúgbó mọ́ta mòlídì náà tí wọ́n mọ̀ nípa mòlídì àwọn afọ àtúmọ̀ nípa mòlídì ẹ̀ tí mo gbé wá sí ẹ̀ǹtì hmm. lóhùn tí adẹ́kì tí ó lọ sí adẹ́kì ara ìwà nẹ́bì ni wọ́n ta àwọn olóyìn àwọn ìlú iṣẹ́ pé ìyíwọ̀n tó ń takò láti àgbẹ̀lú ìtì ṣé àwọn eléyìí ṣé àgbà pé wọ́n ti sábà ní wọ́n lẹ̀ ní ìṣúra yìí. ní abídà ni wọ́n gbé ọkọ̀ sí èméjì ń bẹ̀ kò sí ìrọ̀jù ẹ̀yọ́ tẹ̀sí lẹ́yìn náà inú inú máa bímọ náà ní yọ pé kí kò bá wọn wá láti wá máa sọ̀rọ̀. mo ṣe ń yẹ́rẹ́ ti advance ní pé lónìí pa tí wọ́n fi àfa ní máka ní tí mo ti rọ̀ sọ̀rọ̀ ẹ̀mí. ìṣẹ̀lẹ̀ yìí sábà bímọ pẹ̀lú àìsàn tó wà wa yìí ọ̀nà ìhòsèrè rẹ̀ yìí ọdún ìwà gbogbo àwọn bí láàrin bí a ṣe àwọn èèyàn náà máa fi airport mọ́yìn táwọn èèyàn máa fi airport ìwọ àwọn ti jókòó torí gbogbo tó bẹ́ẹ̀ lè lọ́gbọ́n kọ́lẹ̀ lọ́gbẹ̀ẹ́ lọ́gbẹ̀ẹ́ bí i àgbà yìí bí i àwọn ẹ̀sẹ̀ tó ti bẹ̀rẹ̀ pọ̀ yìí ó di ìwà ó ti rí ìyè òun tó mọ̀ wílẹ̀ nígbà pé àwọn tó ń gbówà yẹn ebi òun ní ọgbà wọn ṣàkó ẹ̀ wọ́n ṣàkó mọ́ ìdìbò orí ìṣòro ìjọwọ́jọ́ ojú ọmọ òdìdí èmi ń lọ láti jọ lọ àwọn ogun àwọn àwọn àtúnjọ àwọn máa ń blọọ̀gù èmi láti ọmọ ti dáyé díẹ̀ sí ibi ìgbà níbi mọ́lù ìgbà níbi ìgbà ọjọ́ wọ́n wá ṣe ẹwọ́n náà wọ́n tó ní máa ń ṣe ilé lórí mọ́tò láti àwọn kìíní lórí bí caravan wọ́n wá kó sínú rẹ̀ wọ́n wá blọọ̀gù àwọn róòtù ẹgbẹ́ ìgbà

àwọn tí bọ́ọ̀sì ń jẹ ìyá wọ́n jẹ ìyá wòlé ní sẹ́sì àwọn ọmọ ẹgbẹ̀gbọ́n ilé ti mú nǹkan wọ́n ń tẹ́lẹ̀ tẹ́lẹ̀ fẹ́ mọ́ ẹ̀ gbẹ́gbẹ́ àwọn bí ń ṣe ní lóríṣìí ẹ̀dẹ́ bá ojú ní oríṣà ojú wọn dé dìpẹ̀lú they don't block anybody they just dey go on their own now observe akọ́wá fún un bẹ́ẹ̀ àwọn tí bọ́ọ̀mù kò rí ìgbẹ́gbẹ́ tó jọ tó jọ pé wọ́n ti mọ́ nígbà rẹ̀ ló ti mú ìgbẹ́gbẹ́ ìwé ti ìwé ti àtẹ ìwé òfin kan èyí bọ́ọ̀lù ó ti bá nobody tell you to better sense wetin these people dey do no be the seller why okay now if you wan find out yourself hmm? you know wetin only wíwá dey do àwọn ìwòye ọmọ ní koran move move from a to z you never see where the day make money. go na so easy, but the telling me so this is na so we no dey do. dáa náà nípa náà not náà fẹ́ làwọn náà fẹ́ bí náà even I don't believe in Christians, they say I don't be Christian. Ẹgbẹ́ ìjọba tẹ̀lé sọ tẹ́lá táwọn yẹn bá táwọn yẹn bá ń sọ̀rọ̀ pẹ̀lú tí olùkọ́ ẹ̀ka ń sọ̀rọ̀ pẹ̀lú ọgbọ́n orí wọ́n á sọ pẹ̀lú yóò yà wọ́n ní rọ́wọ́ jù pẹ̀lú. Tẹ́lá ní tó jẹlẹ̀ bá sùn wà ní àyè mọ̀ òkè èdè yìí báyìí tí mo dùn wá lè báyìí. Lọ́sọ̀ mi ìgbà ìwọ̀ rẹ̀. Sọ́ọ́sì wo ni? Sọ́ọ́sì ti sọ ẹ̀rọ ojú nínú pẹ̀lú gbogbo ẹ̀rí pẹ̀lú ọ̀rọ̀ sọ ní àwọn ní àwọn bẹ́ẹ̀ni àwọn ní àwọn ọmọ ọmọ lọ́wọ́ ọmọ tó lọ lẹ́nu kù. ẹgbẹ́ ètò oríbi jáde ń gba ojú lòjọ ìbùdó ẹtọ́ lè ríbi jáde láàrin inú ìgbòho bá ọjà àti ìlú òṣìṣẹ́ ojú tó wá pẹ̀lú ẹ̀fẹ́ tí olùkó tó ń yẹn ẹ̀ láì jára rẹ̀ kí lálẹ́ gbàgbó. ṣé ìlú láwàá yìí àsìkò lórí tó mọ̀ níwà ọba tí wọ́n jẹ́ ìgbé àwọn olùdíjọ́ bọ̀ tí wọ́n ní débẹ̀ láti òmùkọ yẹn títí bẹ̀rẹ̀ kan àjàdé òkú. ọ̀nà wọn náà lọ sí ìwà àfẹ́lẹ́ alágbára. Ẹ̀yẹ́ yá wo lẹ́gbẹ̀ẹ́ ọ̀tá àfẹ́sẹ̀ mọ́lì yìí tí ìbá ṣe tí wọ́n bá fẹ́ ṣàmì àti wọn ṣùgbọ́n ìmọ̀ ìgbàgbọ́mọ̀ ọlọ́wọ́ lọ́dún bẹ̀rẹ̀ látàrí náà káfíńsì ẹ̀kí mọ́gà ìgbésẹ̀ àgbẹ̀gbẹ̀ ẹ̀ wọ̀ láàárọ̀ wọ́n ọjà àwọn márùn-ún yẹn ó kálukú fi sùn wọ́n ti fi sùn àwọn díẹ̀ náà lẹ́yìn tó ń kẹ́ wọ́n ti wọ́n díẹ̀ náà tẹ̀lé fún wọn kẹ́lẹ́ díẹ̀ díẹ̀ lọ́pẹ́ ẹ̀mí wọn dà lẹ́yìn náà àwọn ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ àwọn ọdún wọn sọ láàrín ìlúwọ̀ tó fẹ́ wọlé pèlé tó rọ́mọ̀ ìlú sí wa olùyọ̀ tí ẹ bá wo owó ti pọ̀ kí ẹ ò mọ ní àwọn ẹ̀kọ́ lọ́kọ́lá ẹ̀sìn kọ̀wé ọjọ́ kan yìí ẹni tí ó mú lọ́kàn pé àmì ọ̀rọ̀ àyíká ẹ̀yìn ní ìṣẹ̀lẹ̀ ọjọ́ náà táwọn tí kìí kò tó wọ́n kò tó olóra sí ọdún ní ẹ̀ ṣáájá ìjọba ìgbà ìjọba ìgbà ìgbà ìfi ọjọ́ ìmú nílò èmi ò dábọ̀ ọlọ́run bàbá gbọ́ àwọn èèyàn náà tí wọ́n fi ti lárí kan kìtà bù láàrin ìgbà sí òní lárí kan kìtà bù láàrin ìgbà sí tó ń dá àpò ẹ̀wà mo ní àlejò tẹ́lẹ̀ bí ọba bí ọba àpòrọ̀ rẹ̀ sọ lánàá náà àlejò àbí ọba búra ní ọ̀rọ̀ rẹ̀ òní ó tún wá búra pé wọ́n lẹ́rìí nẹ́fì Muhammad yẹ́lì mo fi ẹni tẹ́lẹ̀ Muhammad lọ́ọ̀ ẹni kò yẹ gbọ́n kàmí bàlẹ̀ ọmọ yìí bẹ́ẹ̀ ni tó mọ̀ ẹ̀mú tó wá kú wà ní omi ìdìbò àjí ètò fún tìbí kò wá bá jọ́rọ̀ fún ọmọ alukọ̀rán yìí ilẹ̀ kan àtàbí náà ọmọ lẹ́nu bẹ́ẹ̀ bó ti ń tàbí wá láti náà fún àti ìdìbò muslim lẹ́yìn ọmọ báyìí nìkan àbí ìjẹni máa wá ní fifty ó di yé wa nítorí ní wọ́n láwù sí àlà àlùkà ọlọ́mọ sọ̀wọ́n ní ìjọba tó ń sọ̀rọ̀ wa. Wa alaikum salaam fún ọ̀rọ̀ tá a kà ní pé àwọn tí ẹni tí máa rẹ́ sí rúkìá wà wà pọ̀ tó wọ́n ní bí irú ẹni tó bá rẹ̀ nìkan àwọn èèyàn kan bẹ fẹ́ pé tó bá rẹ̀ mọ́ àtọ̀ bíbí ẹ̀rẹ̀ lóògùn ẹ̀rẹ̀ pé ọ̀rọ̀ lóògùn irú ẹ̀yà báwọn irú àwọn ẹ̀yà báwọn. yòókàlẹ̀ fòsùn náà yòókàlẹ̀ fòsùn náà ó lè yọ̀ọ́ kódà àwọn ọ̀rọ̀ ìyẹn nìkan mú pé ẹni pé pé ìlú mọ́tò bá rẹ̀ pé ẹ̀sìn àwọn èèyàn ìlú ẹ̀sẹ̀ kì í ṣe tuntun pé àwọn èèyàn tó sọ pé àmì ìlú mọ́tò àbálò ní lọ́dún bálọ̀ àwọn ọmọ ìlú rẹ̀ mọ́ àti àwọn ẹlẹ́sìn ní ẹmọ́ tí mo sára dára mi ẹnìkan ìyàwó rẹ̀ fẹ́ẹ́ bímọ kò sí ní délé láyé ọmọdé rẹ̀ fi kú rẹ̀ fi lọ olùgbọ́ ní kò sí ọmọdé pẹ́kẹ̀ kò sóbi ní ìjọ pẹ́kẹ̀ kò ní ìjọ pẹ́kẹ̀ òṣìṣẹ́ wà pọ̀lọ̀ ní òwò ìyàwó kí ló wáyé ṣe kí ló wáyé ṣe kí ni ṣe rà gbẹ́gbẹ́ àgbẹ̀rù rẹ̀ tẹ̀lé òun máa lò rà èyí ó lè yí pé kí ló kékeré ní kòtẹ́ na kí ni ó ní kí ni ìṣẹ́ ní ayáàtọ̀ ọmọ rẹ̀ fẹ́ ń bẹ́ẹ̀ kọ́ ọ̀rẹ́ rẹ̀ ọmọ rẹ̀ fún ìyáàtọ̀ wọ́n ní ní àádù wà òòlù tọ́jú mú ẹlẹ́gbẹ̀ tó rí ìdòmí ọdún tó rí ní ní àádù ní wà òòlù àwọn ilé ìṣẹ́jú bá ṣe ọmọ ẹ̀rọ ẹ̀mí ẹ̀mí lọ ó di àwọn ẹ̀mí máa ń fi ìsáhùn ní ọgbà yìí ọgbà yìí tó kọ́ ẹ̀dà fún náà nígbà tó أين لو كان لكم إن لكم عليهم قولي كم التدوه فإن لكم الداعي الدواع هل التدوه حتى يبع التدوه أمامه فإن لكم الداعي الدواع نقول الدواع على الإمام المعروف من علم أنتم مو يما وزهي يوم وزهي لأنتم أبقى يتبع موما وزهي لك أنه فإن إليه يخالف السنة كما يكون والله تعالى عالم